يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وبعد ويا عباد الله ويا أيها المؤمنون الصائمون اعلموا أن شهر رمضان شهر الصيام والقيام وشهر مغفرة الذنوب وتطهير القلوب وتجتمع فيه فضائل من واجب كل مؤمن أن يحرص عليها ومما هو معلوم أنه ليس كل الناس يخرج من هذا الشهر مغفورا له ومن العتكاء من النار وليس كل الناس يتقبل منه صيامه وقيامه وقد قال صلى الله عليه وآله وسلم رب صائم ليس له من صيامه إلا الجوع ورب صائم ليس له من قيامه إلا السهر وما سبب ذلك إلا لوقوع في بعض المخالفات التي تذهب بالأجر أو تنقصه أيها الصائمون احذروا المخالفات لتخلص لكم فضائل هذا الشهر العظيم ọpẹ́ni fún ọlọ́run ọlọ́run ti rè àbí ọlọ́run ọba olùrẹ́ni tó nífẹ̀ẹ́ sí máa tẹ̀lé ju kéèyàn máa yapa lọ nínú ìjọsìn mo ń jẹ́rìí pé kọ̀ọ̀kan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn lóòótọ́ àyàfi ọlọ́run ọ̀kẹ́sọ̀ ọlọ́run ọba kò sí orogún pẹ̀lú mo ti jẹ́rìí pé adébà ẹrú sí ọlọ́wọ́ bá ní ṣe òjíṣẹ́ rẹ̀ ní ṣe ẹyẹrú sí ọlọ́wọ́ ẹbẹ̀rù ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kẹ́ wá sọ ìwọ rẹ̀ ní kọ̀rọ̀ àti ní gbangba ọlọ́wọ́ bá ní ẹyẹ nígbà gbọdọ̀ rẹ̀ páyọ ọlọ́wọ́ nípa apá àti páyà rẹ̀ ẹ kò gbọdọ̀ jáde láyé kíkẹ́ ju ọtí tẹ́lẹ̀ fọlọ́ ẹyẹrú sí ọlọ́wọ́ aláwẹ̀ ẹ lọ́mọ igi oṣù oṣù àwẹ̀ oṣù nẹ́fìlà ni oṣù àforíjì ẹ̀ṣẹ̀ ni oṣù fífọ ẹ̀mí mọ́ ni àwọn alákòójọ sínú oṣù yìí tó jẹ́ dandan gbogbo onígbàgbọ́ òdodo oṣù ṣùgbọ́n lórí ọlá yìí nínú kẹta àmọ́ wọn ní pé kì í ṣe gbogbo èèyàn pátá ní ọjà lè kó nù oṣù yìí lẹ́ni tí wọ́n ra foríjì ọlọ́run kì í ṣe gbogbo èèyàn pátá ní ọjà lè kó nù oṣù yìí lẹ́yìn tó ṣe pé wọ́n á ti túkùn lẹ́kùn lọ́rùn rẹ̀ tí ó dọ́gba àlùjànnà kì í ṣe gbogbo èèyàn pátá ní ọjà sí kí àwẹ̀ rẹ̀ ńkọ́ ajé àtẹ́wọ́gbà àdẹ́fílà rẹ̀ ọjà àtẹ́wọ́gbà Ànábì sallallahu alaihi wa sallam òní mélòó mélòó ní aláwẹ̀ tó ṣe pé kò sí ládà kankan fún ní ní àwẹ̀ rẹ̀ ọkàn fìdí pamọ́ lásán ni mélòó mélòó lẹni tí ó máa ṣe nẹ́fílà tó ṣe pé nẹ́fílà ọ̀rùn rẹ̀ ti ń ṣe kò sí pé kẹ́kẹ́ ó ní mẹ́jà ìṣù lásán lọ kí ló wá pa yẹn ìwọ tó fẹlẹ yẹn ni pé ìmọ̀ akó sínú àwọn ìyapa èyí tó ṣe pé yóò mú ládá àwẹ̀ kúrò àbí kó tiẹ̀ dínkù ẹ̀yin aláwẹ̀ ẹ sọ́ra fún ìyapa o ẹ sọ́ra fún ìyapa níbi ìjọsìn yìí àwẹ̀ tẹ́ǹgà yìí kí gbogbo ọlá tí ń fẹ́ nínú oṣù yìí kó lè jẹ́ ti yẹn yẹn alákọ̀ọ́kọ́ náà ìyapa àbí àwọn àṣìṣe táwọn èèyàn bá ń kó sínú Ramadan tó sì ṣeéṣe kó di ládàwẹ kù òun náà ní kéèyàn máa fi taláṣẹ gbáwẹ káwẹ má dẹbi nǹkan gbá obìnrin padó báyìí kò sì dẹ́mi rẹ̀ Ànábì sallallahu alaihi wa sallam ó ní àdìsẹ́ ẹni tí ọba fi ọ̀rọ̀ ìkélẹ̀ àti ìṣiṣẹ́tọ̀ ọlọ́wọ́ òní bùkátà sí àìjẹ àìmú rẹ̀ nínú àwọn ìyapa yẹn. òun náà ní máa ṣàfihàn níbi ohun dájẹ ẹlòmíì lè wòye pé olóhùn ti ń dá ẹ̀bọ̀ látàárọ̀ ọwọ́ àdìgbà tí ó ń sinú àwọn agbègbè onírẹ̀ oúnjẹ bíi mẹ́wàá yóò gbé kalẹ̀ yóò ní ìbọn fẹ́ sinú ni ìní àpàlélẹ̀ yìí ọlọ́wọ́ bá fáwọn ọ̀tá alápáwá nínú alápọ̀lẹ́ pé ṣùgbọ́n wọn ẹ má dẹ́dẹ́ àpà ọ̀ ọlọ́wọ́ kò nífẹ̀ẹ́ sáwọn ẹni tí wọ́n òun ni máa pàṣípò rárẹ̀ àsìkò dé pàtàkì pọ̀ lóbi dájú pé ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala lọ́pọ̀lọpọ̀ ọgbà á máa fà kókò búra ó lè forú búra ó lè fọ̀fẹ́ búra ó lè fìyálẹ̀ta búra ó lè fi àwọn ọjọ́ kẹ búra àkókò pàtàkì yìí pọ̀ ó ti pàtàkì lọ́dọ̀ ọlọ́gbọ́dọ̀ pàtàkì lọ́dọ̀ gbogbo mùsùlùmí ayé adébísọ̀ lọ́lọ́ àdùsálàm kọ́rọ̀ márùn-ún ìgbà tó wà léwe kọ́rọ̀ rẹ̀ kó tó di pé wà á darúgbó àkókò ni kọ́rọ̀ àlàáfíà tó tó rẹ̀ àsìkò kan nìyẹn náà máa ń wáyé kọ́rọ̀ ìgbà tó ráyè kó tó di pé òní ráyè bákan náà kọ́rọ̀ ìgbà tí ọwà láyé kó tó di pé òní sí láyé mọ́ àkókò náà bákan náà kọ́rọ̀ ìgbà tó ti mú rọrọ̀ kó tó di pé wà á dálákà nínú àwọn ẹ̀yà pa yẹ́yìn onígbàgbọ́ òdodo òun náà ni kọjá òun lèèyàn ọmọ akékin ni o ni ó ṣe ìgbìyànjú nínú oṣù yìí ṣùgbọ́n nígbà wọn bá ti di wípé àti ń káwẹ̀ nítorí mẹ́fà nítorí méje nítorí mẹ́jọ yóò tẹ̀rẹ̀ jà ọ̀yẹ́ kó lè rí bẹ́ẹ̀ o àdébí sallallahu alaihi wa sallam ó ní fẹ́ rí iṣẹ́ tọ́lọ́wọ́ bá fi ń nífẹ̀ẹ́ sí jù iṣẹ́ tọ́lọ́wọ́ bá fi ń nífẹ̀ẹ́ sí jù òun lè dé yẹn bá rí lọ wà ìǹkọ́lì kó dàbí sẹ́yìn ọ̀pọ̀ láti gbàgbé ọmọ ọ̀tọ̀ ti bẹ̀rẹ̀ ẹlòmíì lè lọ sí kára wíwọ alákọ̀ọ́kọ́ ọ̀nà èkejì lẹ́yìn ìgbà yẹn kọ̀ tẹ́lẹ̀ mọ́ bẹ́ẹ̀ jẹ́ ni wọ́n ti sí fáìlì ibi ó ti fi kọ́ni bẹ̀rẹ̀ ẹjọ́ sí yìí nìyẹn o ọmọ àfẹ́ máa ká sáfún ní gbogbo alalẹ́ ọfẹ́ máa kàwọn dáadáa báyìí ọfẹ́ máa fi tìláwà báyìí ẹlòmíì kí kúrọ́ mọ́lẹ̀ ó ti fẹ́ pàdé odidi kẹjọ kẹ nígbà rọmọdún fẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n nísìnyí ó ti rẹ̀ jà kálukú lórí eléyìí àṣìṣe ni. sọ̀rọ̀ ìgbà tó ti lọ lájú olú sẹ́tí bọ́ fún yẹn nìyẹn òun náà ní ìtúrímọ́ iṣẹ́ kan òun làbí kò sẹ́lá ń pa wá láṣẹ igi ẹ̀sọ́ra yìí o rúbẹ́ ẹ bá lágbára àti ṣe nínú iṣẹ́ ìjọ ti ní ẹ́sẹ́ torí kò ní sún ọlọ́run láti máa fún yín ní ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ dáadáa tẹ̀sí títí ó fi sún ẹ̀yìn kẹ́ tẹ̀sí kiri o tẹ̀sí ẹ̀yẹ rúṣin ọlọ́run nínú ìyàpá tó bá ń ṣẹlẹ̀ nínú rọmọdọ́ wọn ni kí fáńfà máa wáyé àti ìbínú ẹlẹ́gbẹ́ sọ pé náà òun lè bínú yẹn bá lè gbọ́dọ̀ fi hàn nínú rọmọdọ́ kọ́nà wá sí ẹ̀kọ́ táwọn kùsùn sálá ń kọ́ wa pété abáyé nìkan tó kú yẹn àmọ́ fẹ́ bá yẹn jà kí yẹn lọ́gùn lẹ́ẹ̀mejì pé ní sọ ìm aláwẹ̀ lẹ́mí lẹ́ẹ̀mejì. nínú àwọn ìyapa èyí ló ń ṣẹlẹ̀ ní rọmọdán tó sì lè di ládàá rọmọdán kù fún yẹn tí ọba tọ́ra òun ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn kí máa sa ẹ̀sùn wọn lè láwọn lọ sí wáàsí wọn lọ wáàsí wọn wọlé láago méjìlá subhanallah tọ́wọ́ tó bí aago mẹ́ta yóò wá tó bí aago lọ jáde jẹ́ kí ló ti dé wọn lòun fẹ́ àwọn ará àdúgbò ní pẹ́sà rí ya bí ẹ bá ti sẹ́yìn lálàáfíà ọ yẹ kó sùúrù wákàtí mẹ́jọ kó sùúrù wákàtí mẹ́jọ nínú twenty four hours kásẹ̀ wá pé pé rọ̀mọ̀dọ́n lóde yìí ìwọ̀n tó yẹ kí yẹ lórí ẹ̀jọ̀ òun ní sinẹ́fìlà lónìí. ìyẹn wá sí bóoru jẹ nìyẹn òkò nígbà lójú wọn ọ̀pọ̀lọpọ̀ àìsùn ọwọ́ àti òkè tó lè jẹ kí ládàá ikú bá fún yẹn o àìsùn nìyí kéèyàn bá ti àlè kéèyàn kó ti o àyàfi tó bá já sí pé àìsùn yẹn kò kú báyẹn láti sọ̀rọ̀ yẹn nínú ọ̀rọ̀ yẹn làtúrà bá fẹ́ sùn yìí títí wọ́n lè má ṣe kéèyàn lọ́nfààní àti kásùnà ẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ti ẹ tọ́ba ti lásùrọ̀ bá yọ ọ̀sán ní fáàrù ẹ̀rí àbọ̀ wá bí àwọn fílẹ̀ bá wáyé lásán lásán ní náà. kódà ìkẹ́kọ̀ọ́ bá lọ́la jùlọ táìsùn bá dé kó fọ́ fún yẹn àìsùn yẹn wúlò nìyẹn. ẹ̀rí gbogbo eléyà gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn ọmọdé ọlọ́lá ká sínú ọ̀rọ̀ ọ̀dọ́ ká sì ti láwà bá wà bẹ́ẹ̀. ẹ̀yẹ bá táìsùn lójú ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run tó bá gbé kùrán òun náà ní ọ̀pọ̀lọpọ̀ ooru níbẹ̀ lóní ọba ti kalẹ̀ ọgbà ooru aláwẹ̀ ìjọ ti rí à ìjọ ti bò ìjọ ti bẹ́yẹ kọ̀ ló tọ́ lódodo bá sùn òun tọ̀ ń sùn nítorí kó fi lágbára láti lè fi sin lọ́wọ́ ọba kọ̀sílẹ̀ ṣùgbọ́n sáàdì gbogbo àtùkù àyílà àtùkù òun tọ̀ ń òní òní ba náà nínú ìyá yẹn òun náà ní àyè ní ṣiṣẹ́ yìí sára mi ní ká ṣiṣẹ́ nínú Ramadan ṣùgbọ́n iṣẹ́ yìí ọ̀gbọ́dọ̀ wa lọ́wọ́ níbi ipa àti àti máa ti ọ̀rẹ́ àti kírun ọ̀rẹ́ ẹ̀rí ọ̀dà tá a bá ní kí ẹ bá ti ṣiṣẹ́ nínú àwẹ̀ bóò la ti fẹ́ ṣe ọmọ bóò ṣe ọ̀jẹ́ àrọ́ anabi sallallahu alaihi wa sallam ọdún kò sì ní wà lójọ́ ndé ọlọ́wọ́ òní wà lójọ́ ndé ọlọ́wọ́ ẹgbọ́njá sí pé ẹrin ara rẹ̀ ẹ̀jẹ̀ ara rẹ̀ kan ó gbèrú lórí oúnjẹ aráàmù iná lọ́lọ́wọ́ ọba àlejò ọlọ́màbí yọ ẹ̀rí adẹ́sì má gbàgbé kìí ṣe àsìkò rọmọdán lábà wá kọ́lé lábà kùtùtù kílà ní ti fẹ́ kíkan àwọn ogun dárúkọ sálá sójà nínú rọmọdán lọ́mọdé ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́wọ́ ọba nínú ìyapa táwọn aláwẹ̀ kó sí òun náà ní ìmọ̀ asahu pẹ̀lú sadaka ẹlòmíì lè ṣe sadaka ọmọ asahu ẹlòmíì lè wà òfin ìbílẹ̀ agbájá òdìkú tí wọn náà bá fún tèmi tún da sí náà àgbọ̀dọ̀ yà wọ̀ àwọn sọ̀sálà òdì ìsàwọn rọ̀mọ̀dọ̀n àwọn sọ̀sálà ìsàwọn ojú rọ̀mọ̀dọ̀n tó dé tọ́pátọ́ àdìgbà rọ̀mọ̀dọ̀n kódà ọ̀rẹ́ òtítọ́ ọlọ́run ọba kọ̀ gẹ́gẹ́ bá a ti sọ fún wa káwọn adé

ṣùgbọ́n pàlàpàlà tún fẹ́ lẹ́mí rẹ̀ èyí lágbára o irúfẹ́ wọn lọ́wọ́ ọba àdìgẹ́ lásán ikọ̀ ọ̀yẹ́bùkúrú náà ọ̀yẹ́bùkúrú náà ọ̀yẹ́bùkúrú lọ́ kọ́lọ́ òfin rẹ̀ nàkiri ó ń dèdè ni àwọn ó dèdè nígbà wẹ̀ irọ́ sì ní jákujáku yẹn tún bẹ́ lárẹ̀ wọ́n tún tẹ̀ lámi yẹn irọ́ tó ṣe pé tí ọba sínú báyìí ṣe àràmù náà ni ó tún fi sínú ṣùgbọ́n kàwá ni kọ́ gbá rẹ̀ eléyìí ìyàpá òun ni máa lọ sọ̀rọ̀ bára káyìí káfíà àdúgbò lọ́mọ a máa sọ̀rọ̀ bára kí ẹ dákun ẹ fún wa ẹ fún mi ọba àjàgbé pé yẹn nídìí yẹn ọba dẹ̀sí ẹ má ní èdè eléyìí ò mú ara mi bí ò kọ́mọ o ẹ̀rí èyí yìí ò dáa agbọ́dọ̀ sọ́ra fún náà òun ni ìyá ọdún lẹ́yìn ìsinẹ́fìlà kí ló wá nígbà wọn ní ká máa wò fún nígbà tá a gbà rẹ̀ lọ ìbá ti sínú báyìí àlèbá bá yí wa lọ yóò bá gbogbo kíkẹ́ ẹ̀ fíìmù rẹ̀ yóò bá gbogbo lè àti gbogbo àwọn kíní orí rẹ̀ yóò bá máa gbọ́ torí rẹ̀ kò ní lọ tàràwí kò ní lọ gáàsà mu nínú ọ̀yàpá èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ń kó sínú Ramadan òun ni kílè mọ́mọ́ bẹ̀rẹ̀ asámú ká má parí ẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n fi ilẹ̀ ní wọ́n lọ́mọ́ tó ń tì. subhanallah ọ̀pọ̀lọpọ̀ ló láti fẹ́ẹ̀ joro náà àwọn bí oní ẹ̀ bá bẹ̀rẹ̀ báyìí kí lè mọ́wọ́ bá wọ̀ pé àwa tá a bẹ̀rẹ̀ kiri ojú ni wa lọ́gbà tí ọba fi di pé wọ́n ó sọ fún àwọn kí wíìsì rí náà báyìí bóyá ní òkè kùjú mẹ́wàá lọ. eléyìí ìyàpá ni èyí tó ti fáyà ká sọ̀rọ̀ àbúrò. àdébí sọ́lọ́lọ́ àṣàlá ọkọ̀ wa lẹ́kọ̀ọ́ yìí pé sẹ́ẹ̀rí ọmọ nìyà yóò tọ́ba kírun pẹ̀lú lè mọ́mú rẹ̀ kí lè mọ́mú fi wá parí. ẹ ti di kí lè mọ́mú ọ parí wọ́n ti ṣe paríparí sọ̀rọ̀ lẹ́ni wa lọ sí bíbí báyìí ẹ wá wò sí wákàtí tá a lò látẹ̀rẹ́ tí wọ́n parí ní náà ìtàdì látẹ̀rẹ́ gbogbo wákàtí yòókù tá a lò sí gbogbo òru òfin parí wọ́n tẹ̀sí máa kọ́ ládá fún yẹn tó yẹ kìtì rẹ̀ fi là torí síbi o torí pé yẹn wà lẹ́yìn lè mọ́wù èèyàn ò kó bẹ́ẹ̀ títí tó fi parí ìrun rẹ̀ tuntun èyí tó ṣe pé yẹn wà ká sáfún pẹ̀lú ẹ̀fẹ́ èèyàn sọ pé wíṣìrì tèmi tó tòru tó ni mo tún fẹ́ kí ló ti lọ lódodo kò sí wíṣìrì méjì lóru kan sùgbọ́n èyí ò pé kọ́ má ti wípìrì pẹ̀lú lè mọ́mú kọ́ bá wá jí lóru nẹ́fìlà tọ́lọ́wọ́ ọba àlejòlá bá ní ọ̀rọ̀ ọlọ́run wàá yẹ nígbà yẹn yìí ṣe pé èyí tí wọ́n bá sọ pé òní mẹ́rin ni ò ní mẹ́rin nísàlẹ̀ òkè àwọn tó pé ní mẹ́jọ lókè ìsàlẹ̀ ẹni pé kí ni yẹn yàgbà bá kó ṣe kí ọbẹ̀ pé yóò tún tọ́lọ́ bá ní kọ́rọ̀ yẹn lọ́rùn ní ọ̀gá ní kíwé tìrì ni ẹ nínú ìyapa òun náà ní ìmọ̀ àjókòó tí wọ́n tẹ́lá sí nígbà tí lè mọ́ mú kírun lọ́wọ́ ọlọ́ọ̀yà ìyẹn máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa wọ́n bá nẹ̀rù báyìí wọ́n ní pọ́fẹ́ tó tẹ̀síwá wù lórí ìlú ìwọ́n mú yí yọ wá ẹ̀yẹ léwọ́ ẹlẹ́mìí ọ̀rọ̀ àfìkàlẹ̀ sí bẹ́ẹ̀. tó bá dìgbà tó rí pé ìfúra tó fẹ́ sọ pé ọlọ́wọ́ àgbà tí lọ rùkú òun yóò wá sí lòkè yóò lọ rùkú báyẹn ọlá ìyapa ni ìyẹn ti tẹ̀rẹ̀ jẹ́ ni. ẹ̀rí nínú àwọn ọ̀yàpá òun náà yìí farabalẹ̀ níbi irun kìyàmù lẹ́yìn irun sọ̀gálẹ̀ táwọn yẹn bí àwọn ọmọ oṣù kan àwọn bíi kí méjì kí méjì àwọn bíi bì yìí wọ́n jẹ́ dábùrù tẹ́ báyìí wọ́n kẹ́ jẹun dẹ́ wọ́n á tọ́jú ẹ̀kọ́ yẹn gbàgbá bẹ̀rẹ̀ bí aago méjì àwọn báyìí ó ti di alágbára wá irun ti bẹ̀rẹ̀ anabi sallallahu alaihi wa sallam nínú hadith àbí ìwéèrò yẹn ó ní ẹni yóò tó bá dìde sí náfìlà Ramadan ìyẹn ni kó kásámú ó ní gbàgbọ́ sọlọ́wọ́ ó ní ẹni àbíyèlé ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ dáadáa yẹn lọ́dọ̀ ọlọ́wọ́ bá sáré ọlọ́run tẹ̀sí máa forí kì àwọn kẹ́mi ṣáájú lọ ẹ̀ṣẹ̀ ẹ̀rí nínú àwọn ọ̀yà báyìí òun ni kéèyàn bísí fún bísínẹ́sì nínú Ramadan níbi kéèyàn òjòlójú ráyè pẹ̀lú àwọn ọjọ́ tó ẹ̀rí nínú àwọn ìyapa yìí òun ni káwọn obìnrin kọ́sá kọ́sá bíbí láti gbà sílẹ̀ fi mọ́ yọ kọ́kọ́ mú èrè yọ̀yọ̀ nígbà yóò abẹ́rẹ́ sí ní di ẹrẹ báwí ó lè padìẹ kọ́pọ̀ yọ máa wá di bí àwọn òpèsè oúnjẹ ojú ni mo ti fẹ́ pèsè òde sọ pé ọ̀dà mo fẹ́ ṣe ègbò sẹ́wọ̀n pé ọ̀pẹ́ mo fẹ́ ṣe ègbò fún àpá mi mo fẹ́ kọ́ jẹ yóò tó wá kóòtù yóò abẹ́rẹ́ kíní látàárọ̀ sí yóò dì sùn yóò sájà sí pé ìyá àti àròlò wọn yà látàárọ̀ sílé òfin sùn ìyá pani nǹkan tó tún tóbi dúró ládàáyẹn lọ àwa padà bọ̀ fún ẹ̀rí nínú àwọn ẹ̀yà pa yìí ẹ̀ òun ni ìmọ̀ akẹ́jú jẹ sáré ètò gbajúmọ̀ láwùjọ wa náà títí fẹ́ẹ́ ṣéǹjì títí sùn débi bẹ́ẹ̀ lóbi ọ̀jẹ̀ sáré náà báyìí àmàlẹ́ wákàtí kẹ wákàtí méjì àti kásùbà ìyá pani kaba gbàgbé pé sàdà nẹ́bí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí afa àdàtúrọ̀ nìkan ọjà lọ sàrà àlùfẹ́ wọn ti sàlàyé òun ní pé tí wọ́n bá jẹ sàrì báyìí ni wọ́n gbé ní kí tó máa wà tí wọ́n fi káàkùn bá èjì wọn dáàbì ka àyà fífì náà lọ á rí i pé sẹ́jú yẹn kéré gan àsìkò yẹn sì kéré gan. bákan náà nínú àwọn ìyapa èyí tó ń ṣẹlẹ̀ táwọn aláwẹ̀ ní rọmọdọ́n téèyàn kẹ́ wò pé wọ́n ti pèrú irú yẹn bá jíró kìí ṣe pé bá jíró sí ìyọ ni o wọ́n ti pèrú lẹ́yìn tọ́lọ́wọ́n bá ti ṣàlàyé fún wa yìí pé ẹ máa jẹ ẹ máa mu títí tí òwú dúdú máa fi hàn nínú òwú mílẹ̀ ìfàjì yẹn ni pé tá lùfàjà rí máa fi yọ nínú àwọn ẹ̀yà àgbà yẹn òun náà ni kéèyàn lọ sínú kótó di kó ń dá sí ìyẹn lójú kó rú wọ ìyẹn tẹ̀ wá pọ̀ pàpá jùlọ rú àsìkò tá a bára wa lóye pé yọ̀ọ́ ká wò sùn nígbà tó bí káfíń ọlọ́run lè ní kójú òsù mbẹ́ lómi ọba ti rún jẹ bẹ́ẹ̀ bá ní a ah, gbọ́rù ti wọlé sà ọ̀dájú gbọ́rù eléyìí ò jáde mọ́ lónìí àà ah, ah, kò sí bí jáde lónìí ọba máa fi rún létí sáàbì ògbé eléyìí kò mú rárá ó ní nígbà tó bá pé ìyẹn ni pé ọ̀sẹ̀ lọ ọ̀sẹ̀ gbáyé tó lè ti kí o tó tó lè أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استغفروا وتوبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فاتقوا الله يا عباد الله ومن المخالفات أو الأخطاء التي يقع فيها بعض الصائمين ọpẹni kọlọ ọba ìkẹ́ Ọlọ́run kọlọ Ọlọ́run kọba abójútì Ọlọ́run ìyẹrùsì Ọlọ́run ọba ìpáyọ Ọlọ́run àdàtà bẹsẹ wà ní Ramadan nínú àwọn àṣìṣe àbí ìyapa tí apá kan àwọn aláwẹ̀ ń kó sí òun ni kéèyàn máa mọ̀ ń pọ̀ báyìí kọ́ máa jẹ kọ́ máa mú nígbà tí wọ́n ti pè wọ́n àṣùbà pípé àsìkò ọ̀rọ̀ àṣùbà àti tó ọba wa jẹ kọba mu ìyapa ni nínú àwọn ìyapa ọ̀hún náà ni ẹni tí ó gbàgbé jẹun lọ́sẹ̀ ọ̀rọ̀mọ̀nà kàmá wa wò ní rẹ̀ kàmádé ọlọ́run ló fún jẹ ọlọ́run ló fún un nítorí bó ṣe wà náà àdéhùn yìí pé ẹni tó bá jẹ tó mu lọ́sẹ̀ ọ̀rọ̀mọ̀nà lẹ́ni tó gbàgbé ọlọ́run ló ti kéde ọ̀dọ́ fún un jẹ ló fún un mu ìyẹn ò pé káwò káwọn bá wá wò ní rẹ wípé ọlọ́run fún un jẹ ni ọlọ́run fún un ni káwọn wò ní rẹ ẹ̀rí nínú àwọn ọ̀yà pa òun ni bí apá tẹ̀wá ti máa ń kọ̀ fáwọn ọmọ wa obìnrin tí wọ́n ti bàlágà àwa ti lè rán wọn lè ti tọ́jú mẹ́wàá dáadáa torí kọ́tún mẹ́wàá sókè ìyẹn ti bàlágà yìí ti ní èyí tí òfin orílẹ̀-èdè wa gbé kalẹ̀ àwọn ọdún wa lè ti bàlágà gẹ́gẹ́ bí nana ayé sàrọ́jì ọlọ́ọ̀tàrà àti àjọ ti sọ ife àwọn máa sọ ife bíntù ọmọbìnrin ife bíntù ọmọbìnrin nígbà tí ọba ti fi ọdún mẹ́sàn tó bá ti fi ọdún mẹ́sàn àwọn máa pè ní kíni tìmúra àtù pé kọ́tà wọn máa pè nìyẹn èyí tẹ́ ń pè ní lédi. omi ẹ̀ fi ọmọ tó fi fi ẹ̀ mọ ọ̀rọ̀ dídàgbà rẹ̀ nígbà tí wọ́n bàbá rẹ̀ ìyá ọba wa ló wọ gbàwé àwọn akẹ́lẹ́ àmọ́ akọ bùkálà tẹ̀rí nínú àwọn èèyàn pa ètò ìgbé apá kan àwọn aláwẹ̀ ń kó sí láwùjọ wa òun ní bí apá kìíní fẹ́ rún pákó lọ́sẹ̀ ọ̀rọ̀mọ̀dọ́ ẹ̀rí ní ẹlòmíọ́ bá tún bẹ̀rẹ̀ wàhálà olùmọ̀dé tuntun kẹrẹ́ ọ̀jẹ́ gbígbẹ kẹrẹ́ ọ̀jẹ́ òun ní fìdí náà dẹ́kun wá sí ènìmọ̀ fún mi kéèyàn sáà tó rún pákó irun pákó ń bẹ kótó ti báwẹ̀ dé nígbà táwẹ̀ ń bẹ ń bẹ báwẹ̀ bá tún lọ ànábì sọlọ mọ àṣẹlá ó sì bá gbé mi ìfẹ́ fìnira mú jọ mi ni mi bá dẹ̀ pa ọ́ láti pé kí wọ́n máa ní gbogbo àti bá fẹ́ kírun ní gbogbo àti ìfàlùwàlà ọkùnrin méjì yá pa ni káwá sọ fún àlè rún pákó lórí báńkì kí ni o lórí báńgbà rẹ̀. bákan náà nínú àwọn ìyá pa yìí òun ni pé apá kan àwọn tí ń pè rún èrò òrùwọ̀ èrò lọ́gírìbì wọn ò ní pè rún àgbàdìlẹ̀ bá tó tọ́wọ́n bá dẹ̀ ti wọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí tó yẹ ká nínú àwọn ìyapa òun ní kí apá ti àwọn aláwẹ̀ nìyí wọ́n yé ṣàdúrà o wọ́n yé ṣàdúrà nígbà tí wọ́n bá fẹ́ lò ẹlòmí oúnjẹ yẹn ti máa wà á yóò ti dàbí dùn yẹn bí wọ́n fẹ́ lè kó mẹ́ta fẹ́lu lẹ́ẹ̀kan wọ́n bá yẹ pé dàbí dùn náà ní oúnjẹ gbogbo ẹ̀ náà sáré máa dààmú gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n kò ní ṣàdúrà kẹ̀kẹ́ ẹ tó máa bọ́ fún yẹn àdébísọ́ lọ́wọ́ àkàlà ẹ̀ mọ̀ fẹ́ kọ́ta ìgbà aláwẹ̀ ni àdúrà tó bá ti àgbà èèyàn ó ṣàdúrà dáadáa lẹ́kùnrin rẹ ọ̀tọ̀rọ̀ fúyàwó ọ̀tọ̀rọ̀ fọmọ ọ̀tọ̀rọ̀ gbogbo dáadáa ọwọ́ abẹ lọ. الدعاء المأثور منه صلى الله عليه وسلم إذا ذهب الضمر أو سلت العروق وثبت الأجر إن شاء الله ẹ̀rí asọ̀pẹ́ ìtumọ̀ rẹ̀ má béèrè rẹ̀ o ẹ̀rí túnọ̀ àdáyẹ̀fà ẹ̀yẹ́ sọ jẹ́ sí yorùbá kíwù yẹn náà nìyọ́ lọ sí kíni o nìyọ́ lọ ha sórí ilé o sí kíni o ní o sì tẹ́lọ̀ ẹ̀rìn nínú àwọn yapa òun ní bí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá ní kọ́ wá jẹ ìtọ́ àìsàdúrà fáwọn ẹni tí wọ́n fún wa ní oúnjẹ yẹn ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀ jẹ́ ẹ ti gbogbo kẹ̀mẹ́ lóòótọ́ àṣàdúrà àṣàdúrà ẹni ó ṣe dáadáa rábà tẹ̀lé ajẹun òun àgbà pẹ̀lú kó ti fún wa nímọ̀ rẹ̀ yìí pé bẹ́ẹ̀ nìkan bá tó afẹ́ká wa jẹun sínú lọ́dọ̀ òun ká bẹ̀ lọ. wọ́n fi ọlọ́run ìwọ ọlọ́run àtọ̀rìn mọ́nà àtọ̀rẹ́mẹ́ni ọlọ́run fún jẹ́ ẹni tó fún mi jẹ wá pé mọ́n sàkọ́ọ̀dì kó ti fún ẹni tó fún mi mu. àwì àwì tẹ́lẹ̀ àdúrà yẹn níbẹ̀ ṣùgbọ́n láti lè gba ìbálòpọ̀ sálá àti lójú mi ó àlù àṣẹyẹ ẹ̀rí nínú àwọn ìyapa òun náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn aláwẹ̀ mi ọ̀nà ìwé lóun bá ń gbáyọ̀ báyìí tí àwọn ẹ̀ bá fẹ́ lọ pé mo fẹ́ ló bá fún kẹ́mi mo wà lọ́sẹ̀ àwẹ̀ bẹ́ẹ̀ lórí òde máa tẹ̀lé ọlọ́run yẹn bá ní. èmi dé ìwà kẹwù rẹ̀ fúnbẹ́sà ti pọ̀ dán ni ẹ àbálára gàù lọ́sọ̀ tó wà kí tẹ̀ lọ́sẹ̀ rọ̀mọ́dọ́n ṣùgbọ́n yóò débi pé ọmọ ẹ̀ nìkan sí yẹn àbọ̀ kọjá kó má fẹ́ gbẹ́kẹ̀ bí ó tọmọ fún gbá rẹ̀. ẹ̀rí kò débi gbogbo èrò bẹ́yọ̀ nínú àwọn ẹ̀yà pa òun náà ní kóbìnrin mi kan máa gbá rẹ̀ ara rẹ̀ ti ti mọ́ kálífàjà rí tó yọ kọ́ gbá rẹ̀ ni o. bákan náà àwọn ẹ̀yà pa tí apákan àwọn aláwẹ̀ ń kó sí òun bí àwọn aláwẹ̀ mi pé tètè káyí láǹtà láǹtà rẹ o nítorí oorun wọn làwọn ń sunrun aláwẹ̀ máa sùn kọ́kọ́ ẹni bẹ́ẹ̀ la fi wú amọ̀ rẹ̀ fọ́yẹ́ káàdì máa gbà wẹ́ẹ̀ni tẹ́lẹ̀ kó fi ní rọ̀ wá lọ́rùn tẹ́lẹ̀ bí ọba ti ọba yóò sá máa yí àyà yín náà ni bí bá ti jí lójú oorun kẹta tó mú mi nì ẹ̀rí náà ọ̀yà pa pápákọ̀ àwọn aláwẹ̀ ń kó sí àbí àwọn mùsùlùmí ń kó sí òun ní kí ẹlòmíì yọ ọ́rẹ́ báyìí ààrẹ ní ti lágbára o yóò lọ wọn kàkà rẹ wọn gbà rẹ lẹ́yìn tọ́lọ́wọ́ bá sùn kó jáwé kó sì láwọn padà lẹ́yìn rọmọdọ́n tí ẹ wá takú ara dẹ̀ ní tìmí la yẹ lágbára àwọn akọkùnrin sábà gà nínú àwọn ẹ̀yà pa òun lẹ́nu ìyẹn fóun jáwé òun rí pẹ́tẹ́ ẹ̀rí ọba mọ̀lẹ́ra nípa rẹ̀ nínú àwọn èdè sí apá kan aláwẹ̀ òun ni. kí ẹni tí ń gbàwẹ̀ kó bísí fún ọ̀rọ̀ à ń sinú nígbà tó ń wọ̀ débi wípé dàdá ni wà ń pèrò mọ́gírìdì súnlẹ̀ bá gbọ́ fún wa súnlẹ̀ yẹn ni ká máa dá dàdá ni lòun dàdá ni sọ pé Allahu akbar Allahu akbar ọ̀yà káwọn náà yẹn anabi sallallahu alaihi wa sallam wọn ni sẹ bá gba àlùmọ azubin e, fi ń pèrò ọkọọlù orí islam ẹyà kóòlù ẹ máa sọ̀rọ̀ ohun tí ń sọ kódà fún débi hayya ala salah àwa ni òbí ayé àlẹ fàlà àwọn abẹ́ òbí lẹ́yìn ìgbà yẹn àtúnṣe sọ pé la hawla wala quwwata illa billah àti lè dá dó lórí la hawla wala quwwata illa billah káwá bí sì fún wípé à ń sinú lọ́wọ́ dàdá ni wà ń pè mọ́gírèmì kábà wà dà lóhùn ẹ̀rí ìyapa ni orísun lẹ̀yẹ ti bọ́ fún yẹn nìyẹn nínú àwọn ìyapa èyí tápá kí àwọn aláwẹ̀ ń kó sí òun lè tètè máa bínú àti máa pariwo àti ìbàjẹ́ lọ́fẹ̀ẹ́ rọmọdọ́ọ̀sì nínú àwọn ẹ̀yà wa òun ti kọjá sí pé ọ̀pọ̀lọpọ̀ àkókò tó lọ́lá lọ́sẹ̀ rọmọdán kéèyàn lò lórí wípé ìyẹn lọ wo tẹlifíṣàn wọ́n máa lọ wo pé wọ́n fẹ́ wo àwọn jẹ̀síra wọ́n fẹ́ wo kíní kan ìmúdé yẹn ọ̀tá bíi fún nìyẹn ìyẹn akọ́jú yẹn kò ní jẹ́ kéèyàn lè tètè láwà àti àwọn àdìkárù fẹ́ kéèyàn máa fi nínú àwọn ẹ̀yà wa pápákẹ́ àwọn mùsùlùmí máa ń kó sínú rọmọdán òun ni máa gbé kuraani dánilẹ́yìn lè mọ́mù tí ń kí sára wíwù fún yẹn báyìí ní bùkátà òtún lọ́sọ́lá àtẹ́lẹ̀. irú eléyìí àwọn afáàsọ kó rí sí nǹkan ló máa bọ́ fún yẹn ló súnlẹ̀ kágbàládà lórí ẹ̀. nínú ẹ̀ òun ni bẹ́ẹ̀ yóò nílé wọlé ẹlẹ́ o ẹ̀ ọ̀pá yẹn ká wọlé ẹlẹ́ òun nílé wọlé ẹlẹ́ dáadáa sì wà lórí ká máa wo bí táwọn forí kà nígbà tá òun lè ká ọwọ́ ọ̀túnlé orí ọwọ́ òsì ká wá gbé e láyà ìyẹn máa bọ́ fún lè máa ṣẹlẹ̀ pé máa fi ọwọ́ ọ̀tún ṣe ń gbogbo eléyìí ká sọ̀rọ̀ àbúgà nínú àwọn ẹ̀yà pa táwọn aláwọ̀ ẹ̀ máa ń kó sí òun ni báyìí máa rọ́ ó lè gbé mi o ṣé ìbáyé pé tẹ́lẹ̀ ń bẹ kan náà kàdí wàá kófò rẹ̀ pé tọ́ba ti gbé mi báyìí ó fi yóò sórí ẹ̀ nínú àwọn ìyapa òun náà ní ká yá àgbàlagbà arúgbó kùjọ ọ̀sán ló wọ́n gbá rẹ̀ yín náà ní aláìyapa pé ibi ti fa sí ọlọ́wọ́ ọba sẹ̀rí àwọn sọ pé ká fi ẹ̀yẹ́ni pé kò sí kẹ̀kẹ́ ló ẹ̀sìn iná lè sọ pé ìṣòro wa nílé tí ọba wa rí bẹ́ẹ̀ ní yóò lù ya arúgbó ìsọ ẹ̀kọ́ gbá rẹ̀ tí ẹ bá ti dàgbà kò lè fà wẹ́lẹ̀ gẹ́gẹ́ bí àfáwà hánẹ̀ bin Malik radiyallahu ta'ala anhu bí wọ́n ti máa ń ṣe tọ́ba ti di bẹ̀rẹ̀ awẹ́ wọ́n kàn kó àwọn ẹni láti wọ́n kó wọn jọ wọ́n sì fọwọ́ tọ́ba tẹ́ nítorí pé wọ́n ti darúgbó kó o lè gbà wẹ̀ lọ. ẹ̀rí nínú àwọn ìyapa tí apá kan àwọn èèyàn ń kó sí nínú Ramadan òun ni pé ẹni tó ti kó lẹ́tọ̀ àti sinú ṣùgbọ́n ohun tí ó mú sínú yẹn ọ̀kẹ́ sọ́pọ̀lọpọ̀ wa kọ́ wa gbé ṣe kùtà kọ́ máa jẹ́ ẹ wò lábẹ́rẹ́ arìnrìnàjò ìyẹn tó á rí àwọ̀ àbí ẹlẹ́sìn lára rẹ̀ bó ṣe lọ ra kókákó làbí túbú níwájú ọjà ni ìyẹn nìyí ẹlòmíì tó wòye sa ìyàgá bẹ́ẹ̀ ṣe lákìkẹ́ à tètè fi wá lọ́rọ̀ ìfẹ́ nìkan lòun náà gbé kò ní í da kókákó làjẹ yẹn bẹ́ẹ̀ dẹ̀ ni òun lẹ́sọ̀ àti kékeré ọ àti sílu yẹn tó rí arìnrìnàjò nífẹ̀ẹ́ àròjàre rẹ̀ yẹn pamọ́ sí wa kò hẹ̀ sí wa irú ìfẹ́lẹ́ irú ìfẹ́lẹ́ yìí ya pani ọkọ̀ ẹ̀fọ́ ẹni ìyá ọkọ̀ ti kọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin ti ń sàlejò lọ́wọ́ nígbà tí ìfẹ́ ti máa lọ gbogbo aláàrí ti ń sàlejò wọ́n bá lọ́wọ́ rẹ̀ ti máa ń jẹ lójú káyé irú eléyìí ya pani èyí tó ti pọ́ yẹn ká kékeré ọ kí a sọ̀rọ̀ fún. bákan náà inú àwọn ẹlòmùkànláfà àbí yàfa táwọn yẹn kó sí nínú Ramadan òun ni ẹni tí ń kírun lè mọ́ lọ́ba bẹ̀rẹ̀ fún tọ́ lágbára ká rí ìfẹ́ lóhùn tó ga ìyapa ni. Àlẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àlùfáà a máa sunkún tí bá ń kírun lọ́wọ́. Ṣùgbọ́n òun yìí ga sókè débi débi pé hadithi sàlàyé pé àwọn sàlàyé yẹn kẹrì pé igbá ya rẹ̀ wú. Kà Azizil Mẹ́rìndẹ́lì gẹ́gẹ́ bí ìkòkò tí mi kálẹ̀ ọdún ìgbóná sínú tí wọ́n ń kó bí ṣe ń ṣe bí ó kè sí ó ń gé ẹkú yẹn kọ̀fẹ́ kọ́fẹ́ kọ́ máa di rìíyà tí ò ní ṣe kéèyàn padà sí kéèyàn kéèyàn rí ládàgbà mọ́ nínú àwọn ẹ̀yà pa èyí tí apá kan àwọn aláwẹ̀ tí wọ́n bá ń kó sí òun náà ní pé tó bá ń tẹ̀lé pélé lọ́mú ọpẹ́ ní rúkú àbọ̀pẹ́ ní sùjúdù ọ̀pọ̀lọpọ̀ wa ààyè hà àwọn àzìkárò oríṣiríṣi ẹ̀yọ̀ kẹ́rẹ́ ni ó ti máa wí ọ̀bá lò kan àbí sẹ́jú lórí rúkú subhana rabbi alaazim nìkan ọba rí lórí ká àzùká rẹ ti tún kọjá ra bí subuh qudus rabbil malaikati war ruh àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn fi ẹ̀kọ́ yẹ ká lọ háwọn àzùká rẹ bákan náà nínú àwọn ìyapa èyí tó ti gbé àwọn ìyapa ń kó sí àwọn fẹ́ yí ìpọ̀ gan èyí bá kẹsẹ̀ ọmọ bẹ́ẹ̀ ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́wọ́ bá tọ́kì ló sì yá lọ́kùn ẹ̀fọ́ àwọn ẹ̀yìn lọ́wọ́ mọ̀kùtẹ̀ẹ́dì náà ti sálẹ̀ lẹ́ni tó máa kọ́ ti àwọn ẹni ṣáájú eré àfàwà abil mutawakil ó lè sẹ́rí àbí ìwọ ìrọ rọ́dí ọlọ́wọ́ tààrà àti àtàwọn èèyàn rẹ̀ tọ́jà àwọn ọmọ kéwù rẹ̀ tí wọ́n bá ń gbààwẹ̀ mọ́sálásí ni wọ́n bá ń yọjú kù sí o tí wọ́n bá dé ìfikílódé wọn ò ní bẹ́ẹ̀ ni lòtọ́ ṣe é ro àmọ́ ọ̀kẹ́ wa ni ọbẹ̀ pé pálapàla ń bẹ́ẹ̀ ń ta o. palapala ń bẹ́ ta ẹlẹ́lẹ́ lọ́wọ́ òkú o ó lè jẹ́ ìjáde ní oṣù kófí ní mọ́sálásí ni tí ìbá rẹ̀ tóbi déyàn rí déyàn fẹ́ lọ sọ́ǹfààní mímọ́ ní oṣù lè sinmi fi mọ́. اللهم تقبل منا صيامنا وقيامنا واجعلنا مما تقبلت صيامهم وأثبته على قيامه وبارك في ساعاته وأيامه يا حي يا قيوم برحمتك يا أرحم الراحمين àbí ọlọ́run wa subhanahu wa ta'ala ọlọ́run dákun àwẹ̀ wa tá ń gbà yìí ọlọ́run dákun má kàn sí wa láyà o bẹ́ẹ̀ bí la wa tá yé ọlọ́run gbà lẹ́sìn fún wa o ọlọ́run tó wá sínú àwọn ẹni tó ṣe pé wà á gbá àwẹ̀ rẹ̀ o sì fi wá sẹ́ni tó ṣe yí pé ìyẹn náà bí la rẹ̀ náà ìwọ ọlọ́run ọgbọ́n fi orí fún ọlọ́run bá fi àlùbáríkà sí ní àwọn wákàtí sáà lóṣù rọ̀mọ́dọ́ à ń bẹ̀ wọ́n lọ́wọ́ bá subhanahu wa ta'ala ní gbogbo fún islam àtàwọn mùsùlùmí o àwọn tí wọ́n jẹ sójú ọ̀nà ọlọ́run dákùnbá ní ràn wọ́n lọ́wọ́ gbólóhùn àwọn mùsùlùmí ọlọ́run dákùnjọ́ ọjọ́ kan lórí òdodo ọlọ́run dákùnjọ́ ọjọ́ kan lórí òdodo ògbẹ́ tó ti gbèsè lọ́rùn ló wa ọlọ́run dákùnbá ní sọ o àwọn adá àgbádùn ọlọ́run dákùnjọ́ àgbádùn o àwọn tó wà ní gbèkùn ọlọ́run dákùnbá ní tún wọ́n lẹ̀ fi àwọn ẹni tí wọ́n ń darí àlámọ́rí wa dákùnbá ní tí ti fi ń gẹ ohun tí wọ́n ọlọ́run bá yọ́ lóṣìṣẹ́ òsì nífẹ̀ẹ́ sí i.